وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدقوا يفو الله وبا وبا تبدأ dá ẹ̀mí ọba tó fún wa láǹfààní àti lè tún padà kójọpọ̀ nínú masilasi alápọ̀lẹ́ láti tẹ̀síwájú nínú tafsiri wa táwa nínú sọ́rọ̀tù nìsá ní ìjókòó tó síwájú ìyẹn lánàá ọlọ́bọ̀ọ́bà lẹ́kẹ̀ọ́lá ó fi yẹ wa pé kìí ṣe anabi muhammad sallallahu alayhi wa sallam nìkan lòun sọ àyà kalẹ̀ fún lòun sọ wáyé kalẹ̀ fún lòun ṣe lánàbí bí ó ṣe pé àwọn ànàbí kan ti síwájú tọ́lọ̀wọ́ bá sọ wáyé kalẹ̀ fún wọn yẹ́bọ́lọ̀ bá ti sọ fún wa pé iná àwòhánà ilẹ̀ kàkàmọ́ àwòhánà ilá nóhìn wọn nàbí yìí nàmì báàdì gbogbo wọn pátá ọlọ́wọ́ bá sọ wáyé kalẹ̀ fún wọn nítorí délé ẹn tí wò pé eré anabi sallallahu alayhi wa sallam ìwọlẹ̀ ní àkọ́kọ́ dájúdájú irú ẹni bẹ́ẹ̀ ọ sì tàbí kò sí àṣedọ́gba lórí ara rẹ̀ torí pé àwọn anabi ti síwájú ẹlẹ́ẹ̀kejì ẹni tó ti torí pé ọfẹ́ dìyàn ọfẹ́ kọ tànàbí sallallahu alayhi wa sallam

ọlọ́run ọba rán wọn gbogbo wọn pátá kí ẹ̀dọ́ ó lè bá a mọ́ rí àwíjàre lórí ọlọ́run ọba ń jọgbẹ́ ní alkiyama kọ́mọ́ nítorí pé òun ọ̀rẹ́ ni kóun bóun ó ṣe sin lọ́hùn òun ọ̀rẹ́ ni sọ fóun pé kóun ó sin lọ́hùn kan ṣoṣo ìdí ni tọ́fà tóun fi sin nǹkan mí ìyàtọ̀ sọ́lọ̀ ìrìnà tọ́lọ́ ọba ti rán àwọn ànẹ́bí ọlọ́run eléhùn gan ó ti tó lẹ́rìí fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé àwọn ànẹ́bí ọlọ́run ọba jíṣẹ́ fún nítorí ìdílé gbogbo wọn pátá ọlọ́run ọba rán wọn kí wọ́n lè bá pèpè sí ìjọsìn fọlọ́ọ̀bù ọ̀kan ṣoṣo ọlọ́ọ̀bù ọba àlékè ọlátẹ̀síwájú ọlọ́ọ̀bá ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكن الله يشهد بما أنزل أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا ألا بابا عليك ولاني لكن الله يشهد بما أنزل إليك سباو ألا بابا عليك ولا إن جري lórí ntọ́sọ̀ kalẹ̀ fún ọ̀rẹ́ anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ló fi ra rẹ̀ tẹ̀rí pé òun lòun jẹ́rìí pé òun sọ tíra kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam anzalahu bi ilmi ọlọ́run ọba sọ tíra yìí kalẹ̀ bi ilmi hi ó súnmọ́ kọjá pé pẹ̀lú mọ́ ọlọ́run ṣùgbọ́n àwọn afọ́ onítẹ̀sí ní ìtumọ̀ bi ilmi hi àìfíhì ilmuhu pé ọ sọ tíra yìí kalẹ̀ tíra náà kó ìmọ̀ ọlọ́run ọba sínú ṣèbọ́ ọlọ́run ọba ṣàlàyé àwọn tọ́pọ̀ nínú alukur'ani inú àwọn òfin inú àwọn àtàn àti inú àwọn tọ́jẹ́ àṣẹ lórí pé ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ọba sọ̀kalẹ̀ sínú alukur'ani bákan náà inú tọ́jẹ́ pé ó farasin kò sẹ́ńtọ́ mọ̀ ń pa rẹ̀ ọlọ́run ọba ṣe àlàyé rẹ̀ nínú alukur'ani ọlọ́ba ní anzalahu bi ilmi ọlọ́ba wa ní wal malaika tu yẹ ṣàdùn gbogbo àwọn malaika pátá ẹlẹ́rìí làwọn náà àwọn náà jẹ́rìí lórí pé ọlọ́run ọba lọ́sọ tíra ìkalẹ̀ sí alukurani alápẹ̀lẹ́ ọlọ́run ọba ní bá a sẹ̀ mẹ́nuba wọn malaika bá a sẹ̀ mẹ́nuba wọn ẹlòmíín wọ́n kàfá bí láhi ṣẹ̀hídà ńgbà ọlọ́run ọba nìkan ti jẹ́lẹ́rìí òun gan ti tó ọlọ́run fúnra rẹ̀ sọ́sọ́ pé òun lẹ́lẹ́rìí gan ti tó àwọn olùmọ́ni ááyà yìí ìtẹ̀síwájú lọ́jẹ́ lórí aya iná àwòháiná ìlẹ́ka ńgbà ọlọ́run ọba tọ́ dá kan lóhùn lórí pé àwọn ànábì kan síwájú tọ́lọ́run ọba sọ wáhàyè kalẹ̀ fún inú wọn ọlọ́run ọba sọ díẹ̀ fún wọn nínú alukur'ani inú wọn àwọn tọ́lọ́run ọba òròyìn wọn fún wa wọn bẹ nínú alukur'ani nítorí délé ìgbà ọba tọ́ gbogbo àwọn ànábì ọlọ́run ọba ìtàn òun sọ eléyìí ìyẹn ni pé ẹ̀ńtẹ́ ń pe anabi sallallahu alayhi wa sallam nírọ̀ ipe alukur'ani ọ̀sọ̀ kalẹ̀ fún ipe kò sí ẹnìkan tó sọ wáyé fún wa ni lákìní láhùn yẹn ṣáàdùbí máa ń zala ilé kí gbogbo wọn tẹ̀ mọ́ gbà ọba o ọ jẹ́rìí kó ń sọ tíra kalẹ̀ fún ó sì jẹ́rìí lórí tíra tó ń sọ kalẹ̀ yẹn ni sọ tíra náà ìmọ̀ ọlọ́run ọba pọ̀ nu alukọ̀ránì náà nítorí pé kò sẹ́ni tó lè mọ̀ àyàfọ́ ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ó ti tó kọ́ jẹ́rìí fún yìí inú ntọ́lọ́run ọba sọ nu alukọ̀ránì tí ò sẹ́ni tọ́ mọ̀ tí ò sẹ́ni tó gbúrò rẹ̀ rí tọ́lọ́run ọba sì sọ̀rọ̀ rẹ̀ nu alukọ̀ránì ó ti tó kọ́ jẹ́rìí pé ọlọ́run ọba lọ́sọ̀rọ̀ alukọ̀ránì tẹ̀ ọlọ́run ọba tu ẹ̀ṣàdún àwọn màláìka gẹ̀ẹ́lẹ́rìí làwọn náà apákan náà àwọn olùmọ́ni ọlọ́ọ̀bọ̀ ọba ó fa àwọn màláìkà sẹlẹ́rì torí pé a rí nínú àwọn èèyàn tó jẹ́ pé màláìkà làwọn láwọn ń jọ́sí fún wọ́n gbà pé màláìkà làwọn àwọn mú àwọn màláìkà lọ́lọ́hún lọ́lọ́ba wọn fi sọ fún wa òun ọlọ́run ọba jẹ́rì àtàwọn ẹ̀ńtẹ́yìn míì náà ń pé lọ́lọ́hún wọ́n ń jẹ́rì lórí níta sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam àwọn màláìkà ń jẹ́rì o wípé kí ni o ipe alukur'ani tẹ òdodo ni látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ọlọ́run ọba wa ni bóun tẹ mẹ́nu ba màláìka bí o tẹ ẹ̀sẹ́lómi ìtọ́jẹ́rí wọ́kàfà bíláhì ṣẹ̀hídà ọlọ́run ọba nìkan ti tó lẹ́lẹ́rìí ńgbà àti fọlọ́run ọba sẹlẹ́rìí eléhùn gan ti tó ọlọ́run ọba àlekí ọlá ní iná lẹ́rí iná kàfàrú. iná lẹ́rí iná kàfàrú wọ́n sọ́dù àn sẹ́bí nílẹ̀ ìkọ́dí tọ́lù بعيدا نعم إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا نعم إلا طريق جهنم خالدين فيها أبدا نعم وكان ذلك على الله يسير نصيرا الله أبو عليك ولاني إن الذين كفروا داجو داجو àwọn ẹni tí wọ́n ṣe kẹfẹ́rí sọ́lọ́hún tí wọ́n kọ̀ tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ wọ̀bọ́làmù tí wọ́n ti ṣàbòsí fórí ara wọn lẹ́mìẹ́kùnrin láhùn lè yẹ̀rù fìrọ̀ lọ́hùn. inú bọ́lọ̀hún ọba ti ṣètò àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bọ́lọ̀hún ọba ti ṣètò nǹkan rẹ̀ ọlọ́run bò ní dárí dúró àwọn ẹni bẹ́ẹ̀ o wàlálẹ̀ adìyẹ ń tọ́rí kọ́ ọlọ́run ọbọ̀ sì ní fọ́nà mọ̀ wọ́n torí pé wọ́n máa ma ṣe kẹfẹ́rí sọ́lọ̀ wọ́n sì jẹ́ alábòsí tí wọ́n sábòsí fórí ara wọn ọlọ́run bá ní bó wọn bá fẹ́ tọ́ wọn sọ́nà yẹn ni òun ò ní tọ́ wọn sọ́nà wàlálẹ̀ adìyẹ ń tọ́rí kọ́ ayé tọ́rí kọ́ mùsítẹ́kìmọ̀ ọlọ́run ọbọ̀ ò ní tọ́ wọn sọ́nà ọ̀nà tọ́já gèrè yẹn ní pé ọ̀nà ìsìláàmù ṣùgbọ́n ibo ni yọ́ máa jẹ́ ọ̀nà wọn ilá tọ̀rí ka jahannam àyàfọ̀ náà nù náà jahannama ni wọ́n mú pọ̀n gbogbo sí ọwọ́ wọn in tí ó mú wọn súnmọ́ àlìjáná tí ó mú wọn súnmọ́ náà ni anabi sallallahu alayhi wa sallam fi yẹ wa pé kullun muyasarun lè máa kúrè oníkálukú in tá a ti torí rẹ̀ dá yọ rọrùn fún láti ṣe níṣẹ́ ẹ̀ tọ́jọ́ máa àlìjáná náà iṣẹ́ ọmọ àlìjáná a máa rọrùn fún láti ṣe ẹni tó sì jọ máa ná iṣẹ́ ọmọ aná ní rọrùn fún láti ṣe kọ́lọ̀ bọ́dà bo rẹ̀ bò wá elébi yẹn wá pé gbogbo ògbà máa bira rẹ léèrè kí ni ń tọ́ rọrùn fún ọ ní kò ṣe ṣé kò sẹ́lọ̀ ní máa rọrùn fún ọ ní máa dùn mọ́ ni àbí kò ṣe tọ́lọ̀hún torí pé iṣẹ́ tó ń ṣe ń túmọ̀ síbi tọ́jẹ́ ń lọ ibi ń lọ isi ọwọ́ rẹ̀ náà ni ọ máa jẹ́ ìlànà o tọ́ ọ bá rí pé sẹ́lọ̀n ló ń ṣe iní máa bí wọ́n bá ti ń sẹ́lọ̀n ló jókòó sí nínú rẹ̀ ọ máa dùn in tó súnmọ́ jù náà ni pé ọ̀nà iná rẹ̀ mú pọ̀n o kọ́lọ̀ bọ́ dáàbò ti ń ṣe tọ́lọ́n tí wọ́n rántí ọlọ́n ńgbọ̀n bá ń ka ìgbà náà inú rẹ̀ máa dá dùn pé ọmọ àlìjánà ni wà ọmọ àlìjánà náà ni ó sì máa wù kọlọ̀bọ káwà fún wọn ọlọ́bọ bá lékè ọlá ní ìlà tọ́ríkọ jahannam ọlọ́ọ̀bá kò ní tọ́ wọn sọ́nà kan bí ó ṣe ọ̀nà jahannama àwọn afúnni tafsir máa pẹ̀lẹ́ ní istisna ulmunkọ́tì yẹn ni pé kìí ṣe pa ayọ ilé kúrò nínú àtọ̀ríkọ alákọ̀ọ́kọ́ ọ̀làlẹ̀ àbí ẹ̀hún kò ní tọ́ wọn sọ́nà kan ọ̀nà ìlà tọ́rí padà ànàm àfọ ọ̀nà nùnà jahannama kì í ti pọ́nà kánà ní méjèèjì tẹ́lẹ̀ náà wọ́n yàtọ̀ síra wọn. ọlọ́ba ní ìlà tọ́rí padà ànàmà kọ́ọ̀dìdì náà fi ha abada wọ́n mọ abẹ́nu àlìjánná inú nánà títí láéláé torí pé wọ́n kú ní kéfèrí wọ́n kú lẹ́yìn tí ọ̀gbọ́lọ̀ wọn bá gbọ́ ọlọ́ba ní wàkánà dálíkà alàláhi yẹsìrà eléyìí ń tọrọrùn ní fọlọ́hún ẹ má rò pé ó tóbi wájú ọlọ́run ipe báwọn kẹfẹ́rí ṣe á pò tó yìí gbogbo wọn lọ́lọ́ bọ́ wà fi síná àà nítorí ọ̀run ní fọ́lọ̀ wọn ò jọ agbára ọlọ́run ọba lọ bó tilẹ̀ òun wọn pọ̀ tó kọ́dà anabi sallallahu alayhi wa sallam fi yé wa ipe nu gbogbo ọmọ adama tẹ́lẹ̀ náà àwọn ọmọ ná wọ́n pọ̀ tó àwọn ọmọ àlìjánná lọ àwọn ẹni tí wọ́n wọ̀ ná wọ́n pọ̀ tó àwọn ẹni tí wọ́n wá àlìjánná lọ kọ́dà àdéhìí fi yé wa ipe anabi adam alayhi salatu wa salam ní ìgbà tí ọlọ́run ọba da ọlọ́run ọba kó gbogbo àwọn tí ó tara rẹ̀ jáde ọlọ́run ọba kó wọn sórí ìyẹ̀pẹ̀ kan náà ó ní kí ádámà kó mú inú àwọn ọmọ àlìjánná kó sí òpin aláàrin àwọn ọmọ àlìjánná àtàwọn ọmọ náà mélòó láwọn ọmọ àlìjánná mélòó láwọn ọmọ náà wọ́n ní inú gbogbo ẹgbẹ̀rún kọ̀ọ̀kan inú gbogbo ẹgbẹ̀rún kan ọmọ àlìjánná kan ní gbogbo àwọn yòókù àwọn ọmọ náà ni ẹgbẹ̀rún dín kan àwọn ọmọ náà ni. ẹyọ kan soso ní ọmọ ìjọba àlìjẹ́nà nínú gbogbo ẹgbẹ̀rún from one eh, gbogbo one thousand ó pé nine hundred and ninety nine iná wọn àṣẹ iṣẹ́ lọ́wọ́ lójú níwájú oníkálukú rí pé òun àti jẹ́ kan àwọn nítorí ìdílé torí pé àwọn ọmọ náà wá pọ̀ kì í ṣe nǹkan kan tó tóbi ọlọ́run abẹ́nìkan ọba lọ kálá kálá ìdílé tọ́lọ́ba ntɔrɔrùn fɔlɔ wọn ba lele kɔ sɔ gbogbo wọn sínú na kɔlɔ bɔ dáàbò rɛ bò wa naam. yà á yuhan náà sùkọ́ dìjà àkùnrin rọ̀ṣúlù bíi min rọ̀bìkùn fàánù xɔyìnrọ̀lákùn. naam. wà á tẹ̀kù fàánù. لله ما في السماوات والأرض نعم وكان الله عليما حكيما الله أبو عليك ولاني يا أيها الناس mo pe gbogbo ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ nìyẹn pátá kọ̀dìjà akumurrasul òjíṣẹ́ náà ti wá bá yín o bilhaki pẹ̀lú òdodo ní rọ̀bìkùm látọ̀dọ̀ ọlọ́run ọba yín fa ámìnú nítorí eléyìí ẹ̀yà gbàgbọ́ ìgbàgbọ́ yín o xayiralakum ìlò ntọ́jú olóore fún yín o ìlò fi lóore dù fún yín o wàyí ń takfuru sùmọ́tẹ́ bá sáyà kókó nàkítẹ́ kọ́tẹ́ gbàgbọ́ fàyínà lillahi máa fi sàmáwáti wà máa fi lard fàyínà lillahi máa fi sàmáwáti wà lard kẹ́ẹ̀mà dájú gbogbo ti ń bẹ nínú sámà àti ilẹ̀ tọ́lọ̀ wọn bá ní wákàna allahu alimani hakima ọlọ́run ọba tó pé ní mà ní ọba tó sì pé lọ́gbọ́n ní pẹ̀lú aya ọwọ́nu aya ti ń kéde lórí pé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam annabi ni ta rántí gbogbo ẹ̀dá pátá sọ̀rọ̀ lọ́ba sọ́nu aya pé yá ayuhannas gbogbo ẹ̀yàn ọmọ ẹ̀dẹ́ nìyàn pátá kìí ṣe lárúbáwá nìkan kìí ṣe aláwọ̀ funfun nìkan gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátá ọlọ́ọ̀bá ní ìdí òjíṣẹ́ ńlá sọlọ́láwà àlẹ́wọ̀ sálẹ̀ màmá sọ àyà ìfún ọ̀yá ayúwa náà kọ́ni já akumu rasulu mi rọ̀bìkùn alẹ́bi náà ti dé wá báyìí bilhaki ó ti dé wá báyìí pẹ̀lú òdodo mi rọ̀bìkùn látọ̀dọ̀ ọlọ́wọ̀n báyìí ọlọ́wọ̀n báyìí ọ̀kan tuntun náà ni allah yabọ́lọ̀ bá ti sọ fún wa inú alkùránì ya yọ náà sóòbùdó rọ̀bọ́kùnmù lẹ́dí ìkọlọ̀kọ́kùnmù lẹ́dí na mi kọ̀bùlíkùn nítorí di eléyìí ọlọ́run ọba ní òun ti rán ànẹ́bí sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ òun pẹ̀lú òdodo fa ámìnú fa sàbàbíyà nítorí eléyìí ẹ̀yà àgbàgbọ́ tẹ́ ẹ bá gbàgbọ́ ìní ti ń jẹ́ òre fún yín ìyẹn ni pé láyé àti lálùkìyàmà ọ̀yìn tẹ́kùrú tẹ́ ẹ bá sì kọ̀ tẹ́ lẹ́gbàgbọ́ fàyínà líláhi máa fi sàmàwátì wàlárk ọ̀yẹ̀ kí ẹ máa mọ̀ dájú pé gbogbo ti ń bẹ́ nínú sámà àti ilẹ̀ tọ́lọ̀ wọn bá ní o tẹ́yìn bá kọ̀ tẹ́ lẹ́gbàgbọ́ ẹlẹ́wọ̀n túmọ̀ sí kó dín kankan kú ní ọlá àbáwọn nǹkan yòókù tọ́lọ̀ wọn bá dá wọn ò ní máa sí lọ́hùn gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ nípa anabi musa gbólóńtọ́jú eléyìí náà lànàbí musa sọ fún àwọn èèyàn rẹ̀ wàkọ́lá musa intakuru antum wa man fil ardi jami'an fa inna allaha lagani yun hamid anabi musa ni ẹ̀yin ọmọ israẹli tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ṣètọ́ lọ́hùn tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ gbọ́ lọ́hùn ọba gbọ́. ẹ̀yin o àti gbogbo ohun tí ń bẹ lórí gbogbo àwọn ẹni tí ń bẹ lórí ìyèpẹ̀ tí wọ́n bá láwọn ṣe lọ́n ẹ̀ pé ìfẹ̀ iná láha lọ́rọ̀ ní yun hamid ọba ọba tó rọrọ̀ ni kò ní bùkátà sí yìí ìjọsìn yìí kò ní tí ó lékún nú ọlọ́run inú ọlá ọlọ́run àìjọsìn yín àìgbàgbọ́ yín kò sí tí ó bùkún ẹ̀ńtọ́bákọ̀ tí ò sí lọ́hùn òun náà ló forí kó gbogbo tí yọba máa jẹ́ àbáyọ rẹ̀ o ọlọ́ọ̀bọ ọba àlekí ọlá ní wakana allahu alayhi man hakima ọlọ́ọ̀bá jẹ́ ọba tí ó pé nímọ̀ gbogbo nǹkan pátá ìlọ́lọ́hùn ọba mọ̀ ọlọ́hùn ọba mẹ́ni tí ìlànà tọ́ sí ọlọ́hùn ọba sì mẹ́ni tánù tọ́ sí ẹ̀ńtọ́lá tó fi mànà ọlọ́ọ̀bá mọ̀ pé ìmànà náà lọ tọ́ sí ẹn tó sì sọnù ọlọ́run ọba rọ́kàn rẹ̀ ọmọ pé kọ́ sọnù náà ní tọ́tọ́ sí bákan náà hakima ọba tó pé lọ́gbọ́n gbogbo ọ̀rọ̀ rẹ̀ ibi tó yẹ ká ba náà la ba gbogbo sí ọlọ́run ọba ibi tó yẹ ká ba náà la ba gbogbo òfin ọlọ́run ọba ibi tó yẹ kọ́ wà náà lọ́wà tààlà láhu olúwa kabira ọlọ́run ọba àlekí ọlá ni. يا أهل الكتاب لا تغلوا في أَيْدِيكُمْ وَلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ نعم إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه نعم فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم نعم. إنما الله إله واحد سبحانه أن يكون له ولد نعم له ما في السماوات وما في الأرض ọlọ́wọ́ bá lè kí ọlá tó pé àwọn ahalul kitabi yahudi àti nasara lẹ́yìn gbọ́ ọlọ́wọ́ bá ti pé gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátá wípé kí wọ́n mọ̀ pé òun ló ń rán annabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ba ni ya ahalul kitab mo pé ẹ̀yin yahudi àti nasara o látàgùlù fìdí nìkùn ẹ má se kọjá ẹnu ààlà níbi ẹ̀sìn yìí o ẹ má se kọjá ẹnu ààlà nínú ntẹ́ǹsẹ̀ lẹ́sìn ẹ má se kọjá ẹnu ààlà àwọn ọmọ israẹli wọn kọjá ẹnu ààlà ní ibi tí wọn ti ń pa àwọn ànábì ọlọ́run ọba lé àwọn yahudi ní ọ̀dẹ́rù níbùnúlá wọn ní ọ̀dẹ́rù ọmọ ọlọ́run ni apákan nínú àwọn àfọ́ ní tari nínú àwọn tafsir wọn ni roseru ọdẹ ni tọ́ha tíra àtàwọ́ra ọha láti ìbẹ̀rẹ̀ dópin lórí ní máa ka àtàwọ́ra kíní wàá yà àwọn ọmọ israẹli lẹ́nu àwọn yahudi wọ́n bá ní kìí sẹ́ni kankan ní ó lè kò sẹ́ni tó lè ha ọ̀rọ̀ ọlọ́run àfikọ́jọ́ ọmọ ọlọ́run bí wọ́n ti sọ́dọ̀ ọmọ ọlọ́run وقالت النصارى المسيح ابن الله أو kristẹni àwọn ni isa ọmọ ọlọ́run ọba ni nítorí délé wọ́n ti kọjá ẹnu àlà níbi pé wọ́n ń pa àwọn ànábì ọlọ́run ọba lé apákanú àwọn ọmọ israẹli wọ́n ní ọmọ ọlọ́run àwọn kan ní mẹ́ta lọ́kan ni ọ̀ǹgan ọlọ́ǹkan ni fúnra rẹ̀ sáàlìsù tàlàtà àwọn kẹsẹ̀ ní ọ̀ǹgan nìkan lọ́lọ́n gbogbo wọn lọ́wọ́ bá ní àwọn ilé wọn kìí ṣe mùsùlùmí wọn ọgbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo lọ́kọ̀d káfàrà lẹ́dínà kọlu iná láha sáàlìsù tàlàtà lọ́kọ̀d káfàrà lẹ́dínà kọlu iná láha wàlmàṣí ọgbùn mariam nítorí ìdílé ọlọ́wọ́ bá ní ẹ má ṣe kọjá ẹnu ààlà níbi ẹ̀sìn wàlátàkùlù alàlá ilẹ̀ alhaq ẹ gbọdọ̀ sọ nǹkan kan nípa ọlọ́run àfikọ́jọ́ òdòdó gbogbo bó ṣe lè wò kẹ́ páwọn ànẹ́bí ọlọ́run ọba létò àgbéga jùlọ tọ́ yẹ kán ní náà ni pé kí wọ́n jẹ́ òjíṣẹ́ ọlọ́run ẹ má ṣe tún gbé wọn kọjá abẹ èyí tó fi wá nù àdìsí abdullahi ọmọ abbas rọ́bì allahu ta'ala anhu annabi ni látukùrúni kama asọ́rọ́tì nasara isa bin maryam innama ana abdul fàkúlù abdullahi wa rasulu òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam ni ẹ má ti gbé mi kọjá ẹnu àlà ẹ má ti gbé mi kọjá àpò mi níwájú ọlọ́run báwọn ọmọ ìsírẹ́lì ṣe gbé ànẹ́bí ìsá kọjá ẹnu àlà tí wọ́n fi pè lọ́mọ ọlọ́run tí wọ́n pè lọ́lọ́run tí wọ́n pè mẹ́ta lọ́kan òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa ni ẹ gbọ́dọ̀ síbẹ̀ o ìnàmà ana abdul èmi ọ̀jẹ́ nǹkan bí òṣèrú ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ mi mí ma máa pè mí ní abdullahi wa rasulu ma máa pè mí ní ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ní tẹ́ ẹ máa pè mí nù. ẹ gbọdọ lẹ pọ́n sallallahu alayhi wa sallam pé ẹ mú kọjá ẹ máa pè ní nǹkan mi ẹ pè ẹ pè ẹ gbọdọ fún ìdí pé inú àdìsí tí fún bá sallallahu alayhi wa sallam ma allahu wa ṣita ntọ́ wà tọ́lọ́wọ́n bá bá fẹ́ ní ọ̀sẹ̀ o anabi dìde anabi ni àjà altani ni láhi ní dání ọwọ́ aṣọ èmi dẹ́gbẹ́ ọlọ́run bí bal ma allahu wahda ntọ́lọ́wọ́n bá nìkan bá fe ní ọ̀sẹ̀ lẹ̀ o ọwọ́ mẹ́mi náà ọ̀sẹ̀ mi náà dọ́lọ́run àwọn fi wá wéra wọn anabi lọ gbọ́dọ̀ síbẹ̀ o nítorí délé anabi ti kọ dínà gbogbo tí ó jẹ kí mùsùlùmí kó gbé anabi sallallahu alayhi wa sallam sí pọ̀ lọ ipò tó fi ga jùlọ òun náà ní ká gbé fún òun náà ní pé òun lẹ̀ dá tọ́lọ̀ wọn bá pọ́nlé jùlọ òun lẹ̀ dá tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí jùlọ eléyìí náà ti tó nítorí délé báwọn ọmọ israẹli ṣe bẹ̀rẹ̀ nu díẹ̀ díẹ̀ tí wọ́n fi kọjá ẹnu àlà àwọn afọ́nitẹ́fsì ni kódà ìgbé ànẹ́bí isa lárugẹ ìgbé kọjá ẹnu àlà ló dé kọjá pé gbogbo àwọn ẹni tí wọ́n bá fi lè pera wọn láàfáà wọn ipa wọn gba ànẹ́bí isa mu ló dé káwọn náà nípò kan tó jẹ́ pé wọ́n gbá wọn náà kọjá ẹnu àlà àbí sọ́yẹ̀ wọn dúró sí. débi pé èèyàn lè dépò kan torí pòun jọmọ lẹ́yìn kristi ó lè dépò kan torí pòun làáfáà jọ nínú christianity tọ́jẹ́ pé yóò dépò kan pé ó lè darí ju ọ̀tọ̀ ọba tẹ́lọ̀ sẹ́sẹ̀ lọ sẹ́tọ̀ ṣe nǹkan báyìí mọ̀ yá fèrè ọlọ́run ti forí ju ọ̀run máa lọ wọ́n ti gbé wọn kọjá ẹnu àlá wọn ìdí nìyí tó fi jẹ́ pé àwọn mùsùlùmí tí wọn ò gbẹ́ síyè tí wọ́n fi fara ju àwọn alólùkìtàbí làbẹ́ ilé ipò àfẹ́ gbá làrúgẹ àfẹ́ pa lè àwọn èèyàn ó sì kọjá ẹnu àlà ẹnjọ́ kan annabi sallallahu alaihi wasallam annabi joko àwọn obìnrin wọn lọ múyàwó wọn sì yàwọn wọn lọ múyàwó wọn múyàwó lọlé ọkọ ẹni wọn wá ń kọrin wọn ń dárin báwọn obìnrin máa ṣe dárin ṣẹ̀rí àfara mílíọ̀n tọ́ba jẹ́ ń gba àwọn obìnrin ṣe ìyàwó kí wọ́n máa dárin wọn kó sí tó burú ọmọbìnrin kan tí wọ́n ń dárin inú tí wọ́n ń sọ ń gbàtọ̀ ránàbì ni wọ́n dunu inu tí wọ́n ń kọ́ lónìí pé wàfíìnà nàbí yúniyà alámù máa fi wa kọ́dà nàbí kan wà tọmọ tí ó sẹlẹ̀ lọ́la anabi ní o tó bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ anabi ò jọ kọjá gbólóhùn wíkẹ́ gbólóhùn lè mọ anabi ní o tó tó kí ló wí ó tó tó sọ anabi lọ gbọdọ̀ sọ bẹ́ẹ̀ mà láéláé láyé alámù lọ́gàdì bá ilàlá kò sẹ́ńtọ́ máa fara sí o àfọlọ́ kan ṣoṣo anabi tètè kọdí náà wọn kọdọ kọjẹ a gbọdọ kọjẹ ẹnu àlà ìdí yẹn tó fi jẹ pé anabi sallallahu alayhi wa sallam ó fi kìlọ̀ fún wa tó pọ̀ nípa orí tẹ sàárè rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni láti tẹ́kìdù kọ́bùrì ìdán ẹ gbọdọ sọ sàárè mi di tó jẹ pé a máa lọ jókòó ilẹ̀ ìbẹ̀lẹ̀ ti lọ́ máa jọ́sìn tọ́ ọ bá lọ tọ́ ọ bá bọ̀ sàárè anabi tọ́ ọ bá lọ tọ́ ọ bá bọ̀ sàárè anabi anabi lẹ́ gbọdọ̀ sí o alẹ́bi ni ntọ́pa àwọn ẹni tí wọ́n síwájú yín runu ìtakọ̀dún kòbóra àǹbíyá ìhìn masajid ìpè wọ́n sọ sàárẹ̀ àwọn àwọn ànábì wọn wọ́n sọ àwọn sàárẹ̀ wọn di kíni o di ibi tí wọ́n ti lọ jọ́sìn fọlọ́ àwọn lè rúkọ́ lọ làwọn ń jọ́sìn fún ṣùgbọ́n nǹkan ọkàn ọmọ sọ mẹ́ńtọ́ wà nù sàárẹ̀ ìgbà ayé tí mo wà ayé sọmọ nítorí ẹnìkan bẹ́ẹ̀ nù sàárẹ̀ yìí gbogbo eléyìí anabi sallallahu alayhi wa sallam ó ti kọ̀ fún wa nítorí délé gbogbo bẹ́ẹ̀ yóò ṣe yàn anabi gbogbo bẹ́ẹ̀ yóò ṣe pa anabi lè gbogbo bẹ́ẹ̀ yóò ṣe gbá anabi lárugẹ ẹ̀kọ́ gbọ́dọ̀ kọjá ẹnu àlá o ọlọ́wọ́ bá pé àwọn alókìtá pé látàkùn ló fi ìdí ní kùn wà látàkùn ló alàláyé ilẹ̀ alhaq gbogbo ń tẹ́ sì sọ nípa ọlọ́run kẹ́rí pé òdodo ní tẹ́ ń sọ o iná malmasihu ìyí sábùnù mariam masihu ìyẹn jésù kẹ́ẹ̀rántí kẹ́ẹ̀ mọ̀ dáadáa kọjá nǹkan kan bí o ṣe pé ebunu mariam èyí sọ ọmọ mariam ni o kì í sọ ọmọ ọlọ́run ọmọ mariam ni rasulillahi òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe o wàkálì mọ́tòhù alkaha ila mariam àti pé gbólóhùn ọlọ́run ọba kani tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ tọ́sọ́ sára sara o tọ́sọ́ sára mariam àwọn olùmọ́ni. ìyẹn ni gbólóhùn kún fàyàkùn tí malaika jibirilu fi lọ jíṣẹ́ fún mariam ọmọ imrana tó fi jíṣẹ́ fún mariam ọmọ imran ìyá jésù ńgbà malaika jibirilu yọ sí ọbẹ̀ rẹ̀ sọ pé tọ̀ mọ wá ìsọlọ́dọ̀ rẹ̀ mọ́ fi bàjẹ́ kánì ó lé mi ò jíṣẹ́ ni látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ kí n lè wá fún ọ nírò ìdùnnú nípa ọmọ tó bì ọyà lẹnu pé bóòlù òun ti fẹ́ bímọ ìní inú ti conversation tó ṣẹlẹ̀ láàrin òun àti mariam inú ti malaika dìbòlélù sọ ni pé ọlọ́run bá ti parí iṣẹ́ lórí ilé torí pé iṣẹ́ ọlọ́run ọba ìdá àrọ́dà ṣe àyànkúrò lọ́hùnkún fàyànkún tọ́lọ̀ ọba bá fẹ́ kankan ṣe ní ṣẹ́ṣẹ́ kò sí tó le ju pé kọ́kọ́ sọ pé kí kọ́ jẹ́ bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ lọ nítorí délé ọlọ́ọ̀bá ti sọ ilé òun iná ní kẹ́límà tá à ń sọ gbogbo ló ń kún fáyọ̀ kún lọ́lọ́ọ̀bá ti fi dá anabi isa aleyhi salatu wa salam kì í sọ máa lè gẹ́gẹ́ báwọn yahudi ń sẹ́ ń pe jésù lọ máa lè ipe kò ní bàbà ìdí ni táwọn òfin gbàgbọ́ pé kò lè já nàbí ọlọ́ọ̀bá ní kẹ́límà tún mina láàyè ni ọlọ́ọ̀bọ̀ bá alẹ́ ọlá ní wọ́rú mínú ọ̀kan nú àwọn ẹ̀mí tọ́lọ̀ mímbì ìyẹn ni pé látọ̀dọ̀ ọlọ́run tí wọ́n bá ní já a mí ibi báyìí ọwọ́ láti ibi báyìí ńlá àgbàlérò ń bì torí pé àwọn kan máa máa fẹ́ dorí rẹ̀ kodò wọ́n á ń pè ní mí tẹ̀bí ìdíyà ìyẹn ni pé apá kan látàrọ ọlọ́run inú wọn fi sọ pé alukọ̀ránì kan tọ́ka sí pé jésù mẹ́ta lọ́kàn ni ìgbẹ́tọ̀ ọlọ́run sọ pé wọ́n á máa tú pé ẹ̀mí kan látàrọ ọlọ́run ipe ẹ̀mí kan látara ọlọ́run torí pé wọ́n mú mi ní tàbí ìdíyà ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ ni ruhu minhu ẹ̀mí kan tó wá látọ̀dọ̀ ọlọ́run gẹ́bí àwọn àpèjúwe rẹ̀ ṣe pọ̀nú alukur'ani ọlọ́ọ̀bọ ọba àlekí ọlá ní fa'aminu bilahi nítorí ìdílé ẹ̀yin alul kitabi yahudi àti nasara ẹgbà ọlọ́run ọba gbọ́ lódodo wàrúsùlìhì ẹ gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ gbọ́. ẹ gbọdọ lẹ́nìkan la gbàgbọ́ ẹnìkan la gbàgbọ́ ẹ ti gbọdọ gbẹ́nìkan lárugẹ kẹ́ ẹ gbé kọjá ẹnu àlà ẹ o ọlọ́ọ̀bá ni wàlá takulu tàlàtà ẹ ò gbọdọ̀ sọ́mọ́ pé kẹ́ ẹ máa sọ́pọ́lọ̀ ń ọba mẹ́ta ni trinity ẹ torí báwọn ẹni tí wọ́n sọ bẹ́ẹ̀ ti di o. ẹ jáwọ́ nù rú ọ̀rọ̀ yìí ńlọ fi lóore jù fún yìí o ẹni ó jẹ pàdé ìyọnu ọlọ́ngbẹ́ bá fàyè lẹ̀ o ẹ gbọ́dọ̀ pọ́lọ́ mẹ́ta lọ́kan o bá ní nù ọba kìí sí àfikọ́ jẹ́ pé kan ni ọlọ́run ọba ọ̀jẹ́ nkankan mi bí ó ṣe pé pé òun nìkan subhanahu an yakuna lahu walad mímọ fún ọlọ́run ọlọ́run ọba ọmọ ju pé kó ní bùkátà sọmọ lọ kí lọ́lọ́run bá fẹ́ fọmọ sí inú àyà kan ọlọ́ba ní anna yakuna lahu walad wa lam takun lahu sahiba ó lọ́lọ́run ọba bima ṣe bímọ tí ò níyàwó ẹ̀yin tẹ́ ń bímọ ẹ̀ ń fẹ́ra yín ló jẹ́ ẹ̀ máa bímọ tá a wá níyàwó subhanallah anzalika nítorí ìdí ilé ọlọ́ọ̀bá ní mímọ́ fún ọlọ́ anáyẹ̀ kúrò láhùn wọlé bóò ni ọlọ́wọ́n bá ti fẹ́ lọ́mọ ọlọ́wọ́n bá kò tọ́ sí ká sọ pé ọlọ́wọ́n bá lọ́mọ làákà yín ọyẹ kó lè sọ fún yín ọlọ́wọ́n bá àlejò ọlá ni lọ́hùn máa fi sàmà wá tiwa máa fi àti kílọ̀ bá fẹ́ fọmọ sí lè tọ́jú pé gbogbo ohun tí ń nù sámà pátá àti gbogbo ohun tí ń nù lẹ̀ pátá tọ́lọ́wọ́n bá ni ìbọ́lọ̀ ọba ló ní wọn kí lọ́lọ́ bá fẹ́ fọmọ sí ní psychology ọmọ ẹ̀dẹ́ nìyẹn nítorí ọmọ afẹ́ ọmọ náà ni pé ó rọ̀ ọmọ ránṣẹ́ ó rọ̀ ọmọ jogún rẹ̀ àbẹ́kọ̀ èmi tọ́ba tọmọ ẹ̀dẹ́ nìyẹn fi fẹ́ kó bímọ nù yóò rọ̀ ọmọ ránṣẹ́ yóò rẹ̀ ní jogún rẹ̀ kálás sọ́lọ́ ọba ní bùkátà pé kọ́sẹ́ ẹ̀wọ́ ọmọ kẹ́kẹ́ ọ̀ràn tẹ̀ ni ẹ̀ ń tọ́jú pé gbogbo tọ́ba fẹ́ ṣe náà ni kún fọyọ̀ kún ó ti parí sọ́lọ́ ọba tààlà aláwọ̀ àǹdálíkà ṣé ń ronú pé ń jọ́kẹ́ pé tó òun ó fààyè ilẹ̀ òta ní ọ̀rọ̀ àjogún òun kò sí ìkíló adé bá fẹ́ ní bukata sọ̀mọ́ ọlọ́ọ̀bá ní kọ̀ọ̀tọ́ sọ́lọ̀ kó lọ́mọ o wákàfà abiláhi wàkìlá dájúdájú ọlọ́ọ̀bọ̀ ọ̀kan soso ó tó lẹ́ni ìfẹ̀yìntì ó tó lẹ́ni alẹ́ gbẹ́kẹ̀lé ó tó lẹ́ni alẹ́ bá a gbọ́dọ̀ gbé kọjá ẹnu àlà ọlọ́run ibi tọ́lọ́run bá ti gbé sí a gbọ́dọ̀ gbé kọjá abẹ̀ pàápàá jùlọ níbi àwọn ànẹ́bí ọlọ́run a gbọ́dọ̀ gbé kọjá abẹ̀ ìdí nínú fi jẹ́ pé ó ṣe ni láàánú débi pé ẹni tí ò tá nẹ́bí mọ́ ní ìsìn gan àwọn èèyàn fi ń kọrin kó jọ ọlọ́run lọ wọ́n ti pẹ̀lú àwọn mùsùlùmí o ojoojúmọ́ nísìtún lèsì wọ́n ní kàkà kéwé àgbọ̀n dẹ̀ ni nítún létí ni wà láàyè tó lè bomi olójú yẹn ni ọkọ̀ọ̀kọ̀ kọrin kan ní ìgbà tó fi ànẹ́bí sẹ́gbẹ́ ọlọ́run wọ́n bá wí ìgbà tó yá àwọn míì tún kó ètò tún burú jù lọ lédè haúsá ó sẹni láàánú kó mùsùlùmí ní nǹkan ilé débi pé kéyìn ó sì lánàá kọ́ máa sọ̀rọ̀ ìpèmí táwọn ti ń se mòlídìí táwọn ẹnìkan mọ̀ sọ pé mòlídì ẹsẹ̀ mòlídì ànàbí wọn ń ṣe o mòlídì ṣẹ́wù ìyáàsì wọn ń ṣe o wípé ibi táwọn wáyé táwọn ti ń ṣe mòlídì ṣẹ́wù ìyáàsì bá nàbí bá dé gan bó dìde nù sàárè rẹ mọ́dínà bọ́ bá wá débi ọgbọ́dọ̀ tẹ̀lé bá fáwọn ni ẹ mọ̀ fa ó sì lóun pera rẹ̀ mùsùlùmí sí lóun pera rẹ̀ mùsùlùmí àbíkọ́ lọ́ọ́ bọ́ sànù wa díẹ̀díẹ̀ náà ni máa bẹ̀rẹ̀ o àwọn tí wọ́n débi kìí ṣe kan náà wọ́n bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ni pé ẹ bá fáyín wà nẹ́bi ni ẹsẹ̀ lè máa sọ pé ká mọ̀ sọ báyìí ẹsẹ̀ lè máa sọ pé ká mọ̀ sọ báyìí ibi tó dénú o débi pé ọlọ́run gan ọ̀ wá jẹ́ nǹkan kan máa wọn ọlọ́run bọ̀ wá jẹ́ nǹkan kan níwájú wọn ọ̀kan nù ara àwọn ẹni tó máa kọrin bẹ́ẹ̀ tọ́wá dáa tá à ń sọ̀rọ̀ tí ń sọ pé rufiti náà ni etí àwọn èèyàn gbọ́nu etí àwọn èèyàn gbọ́ gan tó ń bá sọ mí fún mi mo ní dàkú mọ́ sọ. ó lẹ́ni kẹwàá ètò ṣe ní ìsinsìn ẹ̀mọ́ bóyá wọ́n ti di ó di àdúgbò. ipe bí wọ́n ti ń gbé orin ọ̀hún gan náà ni pé ọlọ́run mọ̀ pé ṣéwù lọ da ọ ọlọ́run mọ̀ pé ṣéwù lọ da ọ. ẹ mọ gbọ́n kan allah kasan ṣéyì ne mahalicinka allah kasan ṣéyì ne mahalicinka ẹ mọ gbọ́n kan èèyàn sì ń ọlọ́run kù sùúrù wà láì ọ̀pọ̀ wọn kírun wọ́n máa dépò kan tí wọ́n kírun mọ́ torí àbá ń bẹ̀rẹ̀ pé kí wọ́n á kírun sí wọ́n máa dépò kan tí wọ́n ní wọn kírun mọ́ torí pé àwọn làwọn àti sin lọ́wọ́ àtà àtàhùnmùlì yẹ̀kìn mọ́lọ́wọ́ bá ní wà àbòdò rọ́bákà àtàyà àti ẹ̀kẹ̀lì yẹ̀kìn ìpè jọ́sìn fọlọ́n débi pé ó fi dépò yẹ̀kìn ni pé ah, ó fi mọ́ ọlọ́n débi kan so wọ́n làwọn àti jọ́sìn fọlọ́n débẹ̀ kọ́dẹ̀ nìkan sọ pé àwọn ti jọ́sìn kọjá àlìjẹ́nà ọlọ́run pé táwọn ọba kú tọ́lọ́run bá fáwọn ẹ̀sẹ̀ àlìjẹ́nà ọlọ́run bá sábòsí fáwọn. mo ní àwọn tẹ́lẹ̀ náà kò ó lè sálábòsí àlìjẹ́nà ọ̀tọ́ sí yín tẹ́lẹ̀ náà. wàláyé ká máa sọ̀rọ̀ ìdí ni tó jẹ́ pé aya ti ṣe pàtàkì anábì fi kìlọ̀ fún wa ẹ má ti kọjá ẹnu àlà. báwọn ọmọ ìsírẹ́lì náà ṣe bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nu kìí ṣe lọ́sàn kan òru náà ni wọ́n pe mẹ́ta lọ́kan o kìí ṣe lọ́sàn kan òru náà pe pò nìkan náà lọ́lọ́run kìí ṣe lọ́sàn kan o díẹ̀ díẹ̀ ni o nítorí di eléyìí wàláyé àgbọ́dọ̀ sọ̀ra nípa pé ká mọ̀ kọjá ẹnu àlá o torí pa àyìn yóò wà nẹ́bí wa ipò tá nẹ́bí àìbọ̀n tá nẹ́bí wípé ipò tó fi náà torí tọ́lọ̀ wọn bá fi ròyìn rẹ̀ náà nù wàhánà wò lámà kọ́mà abudulahi káàdù ẹ̀kọ́ nínú alẹ́ ìlíbàdà abudulahi ẹrú ọlọ́n tí wọ́n bá pẹ́yàn lẹ́rú ọlọ́n iyì ni àpọ́nlé ni ìdí tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé kò ṣẹlẹ̀ síwájú rí kò sì ní ìṣẹ̀lẹ̀ má láéláé náà ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àti mìíràn tí ọlọ́run bá rán màláìka wàá gbé anabi sallallahu alayhi wa sallam fò lọ sí sama wọ́n gbé dé baitul maqdis wọ́n gbé lọ alijanna wọ́n siná wà wọ́n siná fún anabi sallallahu alayhi wa sallam anabi wò ṣùgbọ́n gbàtọ́ ọlọ́ọ̀bá fẹ́ ròyìn ọlọ́ọ̀bá ní subhana lẹ́ni asra bi abidihi mímọ fún ọlọ́run ọba tó gbé ẹrú rẹ̀ rìnrìn òru ẹrú rẹ̀ torí pé kí wọ́n pẹ̀yàn lẹ́rú ọlọ́run tó fi ní ìdùnnú nítorí ìdílé anabi ni anabi ọlọ́run ni ẹ pè mí o ẹ lójíṣẹ́ ọlọ́run ẹ lẹ́rú ọlọ́run ẹ gbọ́dọ̀ kọ́dí ẹnu àlà kọ́lọ̀bọ́ dàbò rẹ̀ bò wá ọlọ́bọ̀ bá lè kí ọlá ní. lẹ́yìn ẹ̀sán tí falmasihu ayẹkùn abudalilayi wàlálmàlá ikadulmọkọrọbùn. naam. ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا نعم فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله نعم وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما نعم فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا الله أبو عليك ولاني لن يستنكف المسيح أن يكون عبدا لله isa ọmọ mariama jésù kò fi àsìkò kan kórìíra pé kó wọn jẹ́ ẹrú ọlọ́run ọba rí isa ò fi àsìkò kan kórìíra pé kó wọn jẹ́ ẹni tí ń jọ́sìn fún ọlọ́run ọba rí wàlẹ̀ màlá ìkàtúrú mọ́kànlọ́bùn bákan náà àwọn màláìka tí kò wọn ga kò sí kan nù wọn tó kórìíra pé kó wọn máa jẹ́rú ọlọ́run ọba rí táwọn lẹ́yìn wá mú lọ́lọ́n ipẹ́ ní jọ́sí fọlọ́n ọlọ́ọ̀bọ̀ bá lè fi ọlá ni wọ́n máa ń yẹ sẹ́ńkì fún ìbàdẹ́tì ẹnikẹ́ni tọ́ba wá lóhùn kórìíra àti dẹ́rù ọlọ́hùn ìdí ni tóhùn fi ń jọ́sí fún nǹkan mí ìyàtọ̀ sọ́lọ́hùn ìdí ni tóhùn fi ń jọ́sí fún ìyíṣọ́ ọmọ mariama wọ́yẹ tẹ́kbì sínsìn ṣègbéraga ìgbéraga rẹ̀ ni òjò lè jọ́sí fọlọ́hùn ọlọ́ọ̀bá ní fasaya sóruhùn eléyìí jẹ̀míà gbogbo wọn pátá ọlọ́run wọn bọ́ da wọn padà sọ́dọ̀ rẹ o wọ́n padà sọ́dọ̀ ọlọ́run wọ́n lọ bá ẹ̀sán sẹ́ wọn ẹ̀ńtọ́ bá ṣe dá yọ lọ bá dáadáa ẹ̀ńtọ́ wá kù díẹ̀ káàtó ẹ̀ń ṣe é lẹ̀ náà ní ọlọ́ba o ọlọ́ba wa ní fa amalẹ̀dí na amanu ṣùgbọ́n àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ lódodo wàá nílùú sọ́ọ̀lì háàtì tí wọ́n sì ti tẹ́ ẹ rí fàyíwá fíhìm ojúrahùn ọlọ́run ọba yóò pé iṣẹ́ ládàá wọn fún wọn kò ní dùn wọn ládàá wọn kọ́dà àdéhùn ọlọ́run ọba ní pé wáyà sí ìdùnnú mi ń fọ́gìlì yìí kọ́dà ọlọ́run ọba ó tún ṣe àlékún nínú ọlá rẹ̀ fún oníkálukú iṣẹ́ tó o ṣe àlékún tó o ṣe ntójú tó o ṣe níṣẹ́ ládàá lọ́lọ́run ó fún ọ sọ́dọ̀ ọba sọ fún wa ní alukur'ani ipe ẹnitọ́ba ṣiṣẹ́ ládàá kan máa ń já abil hasan àti falahu aṣọ amtaliha tọ́ọ̀ba ṣiṣẹ́ ládàá kan ìlọ́kù mẹ́wàá rẹ̀ lọ́lọ́wọ́ bọ́ọ̀bọ̀ kọ́lẹ̀ eléwọ̀n yẹn ni pé ntó kéré dùn nù ládàá tàǹtẹ̀n lọ́ọ̀mọ̀ gbà wà ilá wàláhù yòdó ìfùlìmọ̀ yẹn ṣá ọlọ́wọ́n ọba ńgbà tó sọ pé wọ́n lọ́pọ̀ rẹ̀ títí tí ọmọ dé ọgọ́rùn-ún méje ọlọ́wọ́ba ní kọ́dà àwọn atúnṣálẹ̀ kó fẹ́ẹ́ tó bá wù òun iṣẹ́ ládàkàtọ̀ ọba ṣe o lè rí ọlọ́run létà títorí rẹ̀ fún ọ ní ọgọ́rùn-ún méje láàdá àti jù bẹ́ẹ̀ lọ ọlọ́run bá ń ṣe wá lójú kòkòrò pé kápọ̀ ń ṣe láàdá nù ọlọ́run bá ní wàyé zidun mi fọ́blẹ̀ wàá má lẹ́dí náà sẹ́ńkàfù àmọ́ àwọn ẹni tí wọ́n kórìíra àti jọ́sìn fọlọ́n páwọn ò lè jẹ́rú ọlọ́run wà sẹ́kbàrú tí gbẹ̀ràgá ti gbé wọn tí ò dé wọn lè jọ́sìn fọlọ́n fọyọ̀ àdìbùn àdàbàn àlìmà dájúdájú ọlọ́run ọbọ̀ jẹ wọ́n níyà ìyá ẹlẹ́ta ìyá ẹlẹ́rọ wàlá ẹ̀dìdún aláhùn mi dún níláhi wàlíyàn sọ́lọ̀ ń ò lè rí alátìlẹyìn kan ń ò sì lè rí ẹni olùdáàbòbò ni tí ó dáàbòbò wọn níbi ìyá ọlọ́run ọba àti ọlọ́run ọba pa àwọn ọmọ ìsírẹ́lì léètọ́ jẹ́ pé ó pe gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ nìyàn pátá náà nu ó tóbi ń wájú ọlọ́run ẹ mọ́ wa lérò kó tóbi débi pé ó kórìíra àti jẹ́rú ọlọ́run ìdí ni tó pé nínú yìí sá salatu wa bí n ta inú sọ kọ́lẹ̀ ìnàmọ́ ìní abdullahi gbọ́dọ̀ tó kọ́kọ́ sọ ni pé èmi ẹrú o àtàní ẹ̀kìtàbà ọjà alẹ́ ní ọba ló fún mi ní tíra ló sì tèmi lánàbí kò kọ́ nítorí ìdí eléyìí kí wá lóde lẹ́dẹ lónìí tí àwọn fẹ́ pè lẹ́rù ọlọ́run sọdọ̀ àwọn ẹlòmíì kórìíra pé ká pẹ́ anabi isa lẹ́rù ọlọ́run ibi ìgbà tó jẹ́ pé àbùkù ni bí ìgbà tó jẹ́ pé àpọ́nlé ni kọ́dà àwọn míì máa fi sọ pé ẹ̀yin mùsùlùmí anabi ẹrú ni tiwa ọmọ ẹni ẹ̀gbọ́n kan abadan gbogbo bí wọ́n bá ti gbogbo èdè ayé ìpata tí wọ́n bá ilé pèèyàn lẹ́rù ọlọ́run àpọ́nlé ni. ẹrú nǹkan mi eru ọba ẹrú olówó ẹrú kìíní kan ńlàbùkù ṣùgbọ́n fún ó lẹ́rú ọlọ́run àpọ́nlé ni lójúmọ́ la máa sọ pé kọ́dà ní ìsẹ̀mí wa lónìí àtọ̀lá tọ́ ọ rí ẹni tí ń kírun àbí ń ka wọ́n ní ah ẹ̀sìn mọ́ ẹrú ọlọ́run kí láwọn èèyàn wípé ká máṣá àlá àfẹ́rú ọlọ́run náà máṣá àlá àìbẹ́ẹ̀kọ́ àtẹ̀ntì kírun àtẹ̀ntì mutí ta lọ́dà wọn ìbọ́lọ̀ náà ni àwọn ará ẹni tí mutí àwọn pé ẹ̀sìn mọ́ ẹrú ọlọ́run ti mutí kí láwọn èèyàn wí ẹrú ọlọ́run dà ìdà ẹni tí mutí náà ló pẹ́ lẹ́rú ọlọ́run torí pé gbóló ẹrú ọlọ́run àpọ́nlé ni gbé kọ̀tọ́ sírú eléyìí ṣùgbọ́n ìrìálítì ìbẹ̀rù ọlọ́run lòun náà ìbọ́lọ̀ ń lọ́dà nítorí ìdí eléyìí ọlọ́ọ̀bá ní ànábì ìsá kò kórìíra àti máa jẹ́ ẹrú ọlọ́run nítorí ìdí eléyìí ẹ̀yin tẹ́ ń sin ànábì ìsá ẹ mọ̀ pé àṣìṣe lẹ́ ń se o ànábì ìsá gan ọlọ́run ọba ní jọ́sífù kò sì fi gbà kan kórìíra kọ́ jọ́sífù ọlọ́run ọba rí bákan náà àwọn ẹni tí wọ́n ń jọ́sífù àwọn màláìkà tí wọ́n ń pe màláìkà lọ́lọ́run ọlọ́run ọba ní tí wàá lóde tẹ̀yìn kórìíra àbí tẹ̀ ń kórìíra àti pé wọ́n lẹ́rú ọlọ́run kọ́lọ̀ sàmọ̀nà wa ọlọ́ọ̀bọ̀ bá lè jọ láyé. yá ayúhánà sùkọ̀dìjà akúnbùhánù mi rọ́bìkùn wà ánzàlá ilẹ̀kùn núrọ̀ mubínà. naam. فأما الذين آمنوا به الله واعتصموا به فسيدخلهم في رحمة منه فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما الله بابا عليك ولاني يا أيها الناس الله بأن مكبب بأن يوم ديني أقبطه kọ̀dẹ̀já akùnbùrhánù mi rọ̀bìkùn ẹ̀rí tó gbópọn tó fojú hàn tí ọ̀yẹ kó tún fi iyèméjì sọ́kànyàn ó ti wá látọ̀dọ̀ ọlọ́run ọba ó ti wá báyìí o kí ni ẹ̀rí náà àkọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam fúnra rẹ̀ gan ẹ̀rí kan ni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́ba wa ni wa anzalna ilaykum nura mubina a sì sọ ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ tó fojú hàn asọ́kalẹ̀ fún yìí òun náà làlùkùránì alápọ̀nlé pé ẹ bá ka alùkùránì ẹ̀rí pókún fún ìmọ̀lẹ̀ tọ́pọ̀ tí ń sì ń tọ́ yín sọ́nà ọlọ́run ọba ọlọ́ba wa ní fa amọ̀lẹ́dí na amànú bìláhì nítorí ìdílé gbogbo àwọn ẹni tí wọ́n bá gba ọlọ́run ọba gbọ́ wà á tásọ̀ mú tí wọ́n sì gba òkú ọlọ́run mú fásitì yòdì kílò hùm fi rahmatu minhu dájúdájú ọlọ́run yóò fi wọ́n sínú kẹ́kàn látọ̀dọ̀ àwọn olùmọ́ni wà fadlin ọlọ́wọ́ bó sì ṣe àlékún ọlá fún wọn ní àlìjáná náà wàyà díhìm ilé yìí ọlọ́wọ́ bó sì tọ́ wọn sọ́nà tí ó mú wọn dọ́dọ̀ ọlọ́run kí lọ́nà náà sèrọ́tọ́ mustaqima ọ̀nà tó já geere ọ̀nà tí ó rújú tí ó fi mú wọn dọ́dọ̀ ọba gbọ́ kò lè rọ́nà tí ó mú dọ́dọ̀ ọlọ́run kọ́kọ́rọ́ kan tí ó mú ọ sílẹ̀kùn tí ó mú ọ dọ́dọ̀ ọlọ́run òun náà ní kíni ọkọ ọgbọ́ ọlọ́run ọba gbọ́ nítorí ìdílé àyà àwọn olùmọ́ni inú ntí ń túmọ̀ sí ni pé nǹkan méjì lọ yẹ kẹ́dọ̀ ọmọ àpapọ̀ alìmánu bíláhi wà tawakulu àléhi ká ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ká sì bá ọlọ́run ọba dúró tọ́lọ́ lọ́ba ní fàámà àwọn ilé lọ́lọ́wọ́n bá sáde ń pò wọ́n fi wọ́n sálì jẹ́nà kọ́lọ̀ ọbọ̀ káwà fún wọn ayé àparí ọlọ́wọ́n bá ní. yẹ́sẹ̀tún kakulilahu yufikum filkalala. naam. ini mru'un halaka laisa وهو يرثها إن لم يكن لها ولد نعم فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين نعم يبين الله لكم أن تضلوا نعم والله بكل شيء عليم الله بابا عليك ولاني يستفتونك وان بيري بيري لو ريري النبي صلى الله عليه وسلم wọ́n wá kí ni ìdájọ́ ọlọ́run ọba lórí nkankan ọlọ́ọ̀ba ni kólé láhùn tí kò fi ìdáhùn nípa alkalaala alkalaala lédè larubawa àwọn olùmọ́lóyìn tó túmọ̀ sí ni pé malamiyatruk aslan wàlà fara'an ẹn tó fàyè lẹ̀ tí ó fò bí lẹ̀ tí ó sì fọmọ sáyé kò sọ́mọ kò sí òbí tọ́ba kú báwo la ṣe rẹ̀ mo rò pé wọ́n bí anabi sallallahu alayhi wa sallam pé tọ́ nígbà tó kú àwọn ọmọ ìyá lónìí báwo la ti fẹ́ sogún rẹ̀ ó láburú lẹ́gbọ̀n ṣùgbọ́n kò ní bàbá kò níyà ǹjẹ́ àwọn àbúrò àtẹ̀gbọ́n lọ́kùnrin wọn àti lóbìnrin wọn ǹjẹ́ wọn ò jogun rẹ̀ bí lọ́lọ́ba wa dá wọn lóhùn pé inimru unhalaka tí ẹ̀dá kan bá kú tí ọmọ ẹ̀dá ènìyàn bá fayé lẹ̀ lẹ́yìntàláhù wàládùn tí ó sì lọ́mọ ìtumọ̀ wàlád ní fiọ́mà ìtumọ̀ rẹ̀ wàlád ọmọ tí ó sì lọ́mọ wàláhù uktun ṣùgbọ́n ó lọ́mọ àyá lóbìnrin kò lọ́mọ tí ó jogún rẹ̀ ṣùgbọ́n ó lọ́mọ àyá lóbìnrin falaha nisfu ma tarak ọmọ àyá rẹ̀ lóbìnrin yóò jẹ ìdajì ntọ́ba fílẹ̀ ìdajì dúkìá rẹ̀ ni yóò máa jẹ́ ti kíni o yóò máa jẹ́ ti ọmọ àyá rẹ̀ lóbìnrin. ẹ̀dá wa ayà ń bá a bọ̀ ọlọ́ọ̀bá ní inimru un halaka tí èèyàn bá kú lẹ́sàlẹ́hù wọ́lẹ̀t tí ọba lọ́mọ ṣùgbọ́n ní ọmọ àyá lóbìnrin alukurani ni tí ó jogún ni mẹ́jàmùtọ́lọ́ ọba sọ ní pé lẹ́sàlẹ́hù wọ́lẹ̀t tí ọba lọ́mọ tí ọba lọ́mọ tó ní bàbá ńkọ́ torí pé àyà ni tí ọba lọmọ tí ọba lọmọ tó wá ní bàbá ńkọ torí pé ìtumọ̀ ń tà pé kàlálà ni pé kò lọmọ kò ní bá kò lóbì ṣùgbọ́n àyà fi yàn wá pé lẹ́yìn wọlẹ̀ kò lọmọ ni àwọn àfọ̀ní ni gẹ́gẹ́ bí mahamud kurtubi nínú tafsiri wọn wọn nínú àwọn àfọ̀ní lóga àfáàkàwá tí wọ́n pè ní aljurjani ẹ̀ tó ní tíra àtàrífàt onígbólóhùn alwalẹ̀ ní lédè lárúbáwá Ima túmọ̀ sí bàbá ìsì mọ̀ túmọ̀ sọ̀mọ́ mo rò pé gbólóhùn alwalad ìmọ̀ túmọ̀ sí bàbá ìsì mọ̀ túmọ̀ sí ọmọ nítorí délé ń gbàtọ́ lọ́ba ní lẹ́yìn sàlàhù wàlẹ́dún ó kó túmọ̀ méjèèjì sínú kò lọ́mọ kò ní bàbá mo rò pé eléwọ̀n aláwọ̀kọ́ ibi bíi ó ní lẹ́yìn sàlàhù wàlẹ́dún ní ọ̀pọ̀ bá a sì mẹ́tẹ́ lárúbáwá tá ọkùnrin ni àbóbìn ọkùnrin ni bíntù lóbìn tó alukurani sọ bí pé lẹ́yìn wàlẹ́dùn kò ní sáàtù ọmọ ọkùnrin by implication pé níta fẹ́ máa sọ tọ́ba lọ́mọ obìnrin kọ̀ applicable o la ní gbólóhùn mìíràn ní terminology àwọn àfọ̀ ní inheritance ti ti mirat gbólóhùn wallet ó túmọ̀ sí ọmọ ọkùnrin àti ọmọ obìnrin ni ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ wà specific wọ́n máa lo ibùnú fún ọkùnrin àti bíntù fún tani o fóbìnrin ṣùgbọ́n tí wọ́n bá ní gbóló àwọn terminology àwọn àfóònì mìíràn tí wọ́n bá ní wallet ọmọ ọkùnrin ni àbóbìnrin oko méjèèjì sínú mo rò pé báyìí nítorí délé intanet sọ ń bì ní pé ẹn tó kú kò lọ́mọ kò fọmọ lẹ̀ ìyá lọ ọkùnrin ni àbóbìnrin kò sì fò bí lẹ̀ ìyá ni àbí bàbà ìlànà ìdájọ́ wọn bí o ọlọ́ọ̀bá ni ṣùgbọ́n lọ́mọ ìyá lóbìnrin fàlàhà nísìpù kára ọmọ àyà rẹ̀ lóbìnrin ìdajì tí olóògbé fi lẹ̀ ní ọmọ jẹ́ ti ọmọ àyà rẹ̀ immediately yẹn ni pé by extension àwọn ẹlòmíì tí wọ́n bá máa dogun lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n mọ̀ wá ṣùgbọ́n tá a ní kò fọ́ mọ́ lẹ̀ ká mọ́ gbàgbé ká ìdá ládà àwọn àfóònì mìíràn ni pé wàdíkìrù àwùládìlbanínà yóò tamad àìsó tamad nà kọ́wùlẹ̀ fi díkìrì wọ́lẹ̀t tá a ti sọ pé ọmọ kò fọ́ mọ́ lẹ̀ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọn dúró nídùú ọmọ náà ni o ìgbà kọ̀ọ̀fọ́ mọ́ lẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ọmọ ọmọ rẹ̀ níbẹ̀ ọmọ ọmọ ti wà nípò ọmọ nù mo rò pé ní èdè àwọn àfọ̀ní mìíràn wàhúwà ẹ̀rí tù ha ṣùgbọ́n tó bá wá dé òkú obìnrin lẹ́nu tó kú òun náà lọ́mọ kò lóbì ṣùgbọ́n fọmọ ìyá rẹ̀ lẹ́tọ́jọ́kùnrin alukurani fahuwa yari tuha. ha ìlàmíyàkùn láhà wàlẹ̀tì ọmọ ẹ̀yà rẹ̀ lọ́kùnrin òun ni yóò jogun rẹ̀ yóò jogun ọmọ ẹ̀yà lóbìnrin ọlọ́bọ̀ wa sọ tí ó jogun obìnrin kí wọ́n ní ó jogun yọ jẹ dájì àbóhùn wọn sọ pé tí ó jogun ni ntúmọ̀ sí pé kí ni o gbogbo dúkìá yọ jẹ tiẹ̀. fàyínká na tẹ́sínàtẹ́ yìí ni tọ́ba wa jẹ́ pé ẹn tó kú àwọn ọmọ àyà rẹ̀ tó fi ilẹ̀ obìnrin méjì nìkan ni kò lọ́mọ kò ní bàbá o ṣùgbọ́n láwọn ọmọ àyà àwọn obìnrin méjì. Falahuma àtòlùsáàní mi máa tààrọ̀ wọ́n máa ní ìdá méjì nù ìdá mẹ́ta ìtọ́ba fi ilẹ̀ tùtọ́ọ̀dì ọmọ jẹ́ tiwọn bí ìgbà tí wọ́n wà nípò ọmọ rẹ̀ obìnrin nù bí n ti lọ́nu wọ́n ń kánú ìkúwọ́tẹ́ rìdálẹ̀ wọn ní sáà ṣùgbọ́n tí wọ́n bá wá jẹ́ ọkùnrin àtobìnrin làwọn ọmọ ẹ̀yà yìí àwọn ọmọ ẹ̀yà tó fi ọkùnrin wà nù wọn obìnrin wà nù wọn falidakari mitlo habil onseyin awon ọkùnrin o ma ìlọ́po méjì meji tá fún obìnrin obìnrin ọmọ ní ìdajì ń tá fún kíni o tá fún ọkùnrin bí wọ́n dukiya nu wa ni yubayin allahu lakum antadilu ọlọ́ọ̀bá ṣe àlàyé léèfún yín kẹ́ ẹ a ni o tori pe bí ogun ṣe ṣe pàtàkì tó torí fìtínà dúkìá ló kò ní kẹ́ni kan sẹ́yìn ọ sàlàyé rẹ̀ tó yanjú kí ẹ lè bá a má sọ̀rọ̀ wàláwù bí kúlì ṣe ń àlè ọlọ́run bá ní má lórí ohun gbogbo nítorí ìdílé aya ìfiyẹ wa pé ẹni tó bá kú tí ò níyà tí ò ní bàbá tí ò sì lọ́mọ àwọn ọmọ àyà rẹ̀ wọ́n máa wà nípò bí ọmọ rẹ̀ ni tọ́ba kan ni yọ́ọ́ jẹ̀ dájì gẹ́gẹ́ jẹ́ pé tẹ́yìn bá fi obìnrin kan lẹ̀ ọmọ obìnrin kan ló bí tó fi lẹ̀ ìdajì ni ọmọ jẹ́ tọmọ obìnrin náà bákan náà tọ́ba jẹ́ ẹni tó fi àwọn ọmọ ìyáálé ọkùnrin àti obìnrin wọn jọ pin dúkìá ṣùgbọ́n obìnrin ọmọ nídàájí tí ọkùnrin ó nì tọ́ba jọkùnrin nìkan sí lọ́mọ ẹ̀yà rẹ̀ tó fi lẹ̀ yọ ọmọ jẹ́ kí ni o yọ ọmọ ni gbogbo dúkìá yọ ọmọ jẹ́ tiẹ̀. tọ́ba jẹ́ pé èèyàn kú ọlọ́mọ obìnrin kan ṣoṣo kí ni obìnrin náà wá entitled sí kí ni ó nì nesfu ok ọwọ́ akú ó fi obìnrin lẹ̀ àti ọmọ àyà rẹ̀ lóbìnrin kan bó láti pín dúkìá báyà béèrè mi yé ó ńgbà tó kú òkúkú ẹni tí ó jogún rẹ̀ ọmọ obìnrin kan ṣoṣo lẹ́ni tó bí tó fi lẹ̀ kò ní bàbá láyé kò níyà. àti àbúrò rẹ̀ obìnrin kan àbẹ́gbọ̀n rẹ̀ obìnrin kan bó láti pín dúkìá nísú nísú àbí àmú àyàbí àmú àyàbí tó kìí ṣe bẹ́ẹ̀ o ọmọ nígbà ọmọ ti wà kò sí tí ó jẹ kọ́ ọmọ àyè ó tún gba ní sùkúù mọ́ o àìsàn ọmọ lójú kó wọn ọmọ gba ní sùkúù nítorí délé tá a bá fún ọmọ ọgbà ní sùkúù ìdajì dúkìá eléyìí wọn máa gba asudusu tẹkimilẹtu tulu sẹyìn ni yọ gba one over six tí wọn máa complete two third torí àwọn obìnrin ọgbọdọ jẹ ju two third lọ mo rò pé àwọn àlàyé kan tó ti nà gbogbo eléyìí mo mú wa sórí nǹkan tí mo fẹ́ rí pa àwa sí agbáya àyà yìí aka àyà kan níbẹ̀rẹ̀ súra ọlọ́wọ́ bá ní wọ́n ń ká nàrọ́dùlù yúrọ̀tù kàlálàtàn àwọn ìmúra àtùn فلو ولو أخ أو أخت فلكل واحد منهما السدس مما ترك tọ́ tí wọ́n yàtọ̀ sí ní àti ń kàbọ̀ ọlọ́ọ̀bá ní tó kù bá kú tí ẹni tó fi ilẹ̀ ọlọ́ọ̀bá ní àwọn ọmọ ẹ̀yá ni ọlọ́ọ̀bá ní ọmọ àyà ọkùnrin ni àbóbìnrin ìbẹ̀rẹ̀ súra mọ́ ń sọ yìí o báyà bí vice kò tó fifteen gan báyà bí twelve thirteen or so in the same súra ọlọ́run bá ní ẹn tó kú òun náà kú ní kàlálẹ̀ tán àti sọtúmọ̀ kàlálẹ̀ tán kò fi bàbá lẹ̀ kò fi yá lẹ̀ kò sì fọmọ́ lẹ̀ àwọn ọmọ àyà ló fi lẹ̀ inú àyà tá a ẹn tó bá kú tó dé pé yóò rọ̀ wọláwù ahùn àkùtùn ó sì fi ọmọ àyálẹ̀ ọkùnrin àbóbìnrin ọlọ́run bá ní fẹ́lẹ́kúlẹ̀ wáhìdì minhum sudus ìkíní kejì wọn ọmọ jẹ kíni o one over sixty dúkìá sẹ́kó ti da ọ yà sọ sí gbogbo ìta àsọ tẹ́lẹ̀. wẹ́n kánú akitara minzali kẹfọ́ ń ṣòro ká òfin sólù ọlọ́run bá ní tọ́ba á jẹ́ pé wọ́n ju méjì lọ́nkọ́ àbí wọ́n ju pé ẹyọ lọ ọlọ́run ní gbogbo wọn àtọkùnrin wọn àti obìnrin wọn kí wọ́n jọ pín kí ni o one third ẹ rí i pé ọyá tó pẹ́ńbélé ti ń ta àṣàlàyé tẹ̀yìn ni ìtọ́sẹ̀lẹ̀ ni pé ní ogún tàbá fẹ́ pin ogún ìyìn kọ sí ìhà tí ó fi ti òkú ó dìtàmì tí ọ̀jẹ̀ aya yìí ti ń sọ̀rọ̀ bíbí ń sọ̀rọ̀ nípa ọmọ àyátẹ́ ẹjọ́jọ́ máa bàbá àti tẹ tọ́jẹ́ ìyá àti bàbá lọ pa yín pọ̀ ẹni àyà àparí ń sọ̀rọ̀ lé lórí àìkúwàlì àṣìkà àbí ìkúwàlì ab bọ́yá àwọn ẹni tó fi ilẹ̀ àwọn ọmọ àyà tó fi ilẹ̀ wọ́n jọ́ ọmọ àyọ ọmọ bàbá tàbí wọ́n jọ́ ọmọ bàbá nìkan àwọn alásàlàyé lè o àwọn wọn ọmọ dúró bí ìgbà wọn dúró nídùú ọmọ tó bí ṣùgbọ́n tó ti àyà bẹ̀rẹ̀ súrà ń sọ̀rọ̀ nípa ọmọ àyá tó jẹ́ pé ìyá nìkan lọ pa wọ́n pọ̀ bàbá pa wọ́n pọ̀ mo rò pé ìyá nìkan lọ pa wọ́n pọ̀ bàbá pa wọ́n pọ̀ àwọn eléyìí ni ó ní pé tí òkú bá kú tó jẹ́ pé ọkàn fà àwọn ọmọ àyá rẹ̀ tó jẹ́ pé ìyá lọ pa wọ́n pọ̀ bàbá pa wọ́n pọ̀ kò sí láwọn ọmọ àyá tí bàbá àti ìyá pa wọ́n pọ̀ torí tó bá ilé láwọn ọmọ àyá tí bàbá àti tíyà àti bàbá pa wọ́n pọ̀ àwọn ẹ̀kọ́ jẹ́ pọ̀ mọ̀ àyà nìkan lọ pa wọ́n pọ̀ wọ́n àti ẹ̀ mẹ́nu bá wọn o àwọn ti wà báyìí lọ sí o ti ṣe ájúbù wọn. gẹ́gbó ti jẹ́ pé àwọn ọmọ àwọn ọmọ àyà tí bàbá àti ìyá pa wọ́n pọ̀ ọlágbá àjù ìyá àwọn ọmọ àyà tó ṣe pé bàbá nìkan lọ pa wọ́n pọ̀ lọ́nbi ogun táwọn ọmọ àyà tí bàbá àti ìyá pa wọ́n pọ̀ bá ilé wa àwọn ọmọ tó jẹ́ pé bàbá nìkan lọ pa wọ́n pọ̀ òní jogun o. mo rò pé àwọn ọmọ ìyá tó jẹ́ pé ìyá nìkan lọ́pọ̀ àwọn pọ̀ àwọn nìkan wọ́n kú tí wọ́n jogún ní ìsìn àwọn eléyìn wọ́n jẹ́ one over six dúkìá àfọkùn àtògbẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé tí wọ́n bá wá ju méjì lọ́nkọ́ àbí tí wọ́n bá fi lè jẹ́jà mọ́ wọ́n pín one third dúkìá lápín fún wọn àwọn ṣòrọ̀ká òfin tolò wọ́n jọ pin ọlọ́ọ̀bá wa lo gbólóhùn ṣòrọ̀ká ò wípé wọ́n jọ pin atọ́kùnrin àtobìnrin ìdí ni tó fi jẹ́ pé tí wọn ó pin dọ́gba ni lọ́dọ̀ ní abẹ́ eléhùn kò sí pé lè zakari mi sọ́lá lòún ṣe é ni o mo ti wà mo ti lọ jù àbí. <laughs> anyway mo kàn fẹ́ ká mọ ìyàtọ̀ láàrin aya ká mọ̀ rò pé gbogbo méjèèjì ń sọ̀rọ̀ nípa kàlálà ni ti aya àkọ́kọ́ tá a ti kà níbẹ̀rẹ̀ súra ẹni bá fàyè lẹ̀ tó pé àwọn ọmọ àyà rẹ̀ tó fi ilẹ̀ nìkan wọ́n jogun rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ìyá ìyá nìkan lọ́ pa wọ́n pọ̀ bàbá ọ̀pá wọ́n pọ̀ àwọn eléyìí ìdájọ́ wọn kan náà tí wọ́n bá fi lè pọ̀ láti bí méjì sókè àbí mẹ́ta sókè wọ́n jọ pín kí ni ni o wọ́n jọ pín dúkìá rẹ̀ wọ́n sì pín dúkìá yìí lápèdọ́gba kò sí pé ànìkan kí ọgbà méjì kí obìnrin ọgbà ẹ̀yọ̀ kan ọwọ́ àánú kọ̀sọ́ àkọ́kọ́ ni pé àwọn ò jogún inú kọ̀sọ́ ìsìn wọn ni pé wọn ò jogún kọ́dà kọjá pé ìyá wọn ń bẹ láyé kọjá pé obìnrin lọ́pọ̀ àwọn pọ̀ torí pé káyidà mìíràn ni pé gbogbo òkú tó kú tọ́jẹ́ pé ẹni tó fi ilẹ̀ obìnrin ló so wọn papọ̀ kò lógun o gbogbo òkú ẹni tá a fi ilẹ̀ ẹni tó so wọn papọ̀ pẹ̀lú òkú obìnrin ni kò sógun ìyẹn ni pé ọmọ ọmọ rẹ lóbìnrin ò lógun rẹ o mo rò pé ẹ̀hẹ́n torí kóbìnrin ló so wọ́n pọ̀ àyàfi tani o àwọn ikwali om um. àwọn ọmọ àyà tọ́jẹ́ pé ìyá ló so wọ́n pọ̀ ẹ̀pẹ́ ìyá ló so wọ́n pọ̀ obìnrin ni ṣùgbọ́n àwọn òjògùn torí ipò ìyá nù islam ẹlẹ́ẹ̀kejì ni pé ogún àwọn ọmọ àyà tọ́jẹ́ pé ìyá ló so wọ́n pọ̀ pẹ̀lú òkú tí wọ́n jogun rẹ̀ àpíndọ́gba ni kò sí yàtọ̀ láàrin ọkùnrin àtobìnrin eléyìí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin aya méjèèjì kọlọ̀ bá kọjọ́ jẹ́ pé ó yẹ wa díẹ̀ bí ó sì yẹ wa pọ̀ wọ́n bá fẹ́ gbogbo àwọn ẹni tí wọ́n pè ogun mọ̀ bí wọ́n ṣe bí wọ́n máa ṣe é ṣe gbogbo ẹ̀ gbogbo eléyìí ọ̀fẹ́ ọmọ wa pé pípé ogun wà technical o kí ti pa kan ànẹsẹ̀ lẹ̀ àbẹ́yẹn kan lọ kà á pé wọ́n ti sọ pé tẹ́yìn bá kú báyìí bá ọ̀ àlọ́ pé àwọn àfọwọ́sọ ń gbà mí yóò ti fẹ́ lè yọ lẹ́mìí àwọn tí wọ́n fẹ́ àwọn òtún tẹ́ bá ti pé ẹ fẹ́ jẹ́ ẹfẹ kí wọn pin lílànà islam torí wọn mọ béèrè ta ló fi ilẹ̀ lẹ́yìn ìta ni bó ni ta ni lágbájá ti jẹ́ sí ṣé lágbájá ò fọmọ́ alẹ̀ ńgbà lágbájá kú ta ló jọ gbogbo ẹ̀ pátá wọn gbọ́dọ̀ mọ gbogbo eléhùn kí wọ́n tó mọ ta lọ́ọ́ yóò jogún torí gbogbo ẹ̀yin tẹ àwọn ẹ̀jẹ̀ yìí kó jọ ń fámìlì tẹ̀ ọ̀nà pé wọ́n jogún báyà gbogbo wọn kò sẹ́ni tó lógún o tẹ́lẹ̀ mi ò ti gbágbádá rí pé à ní wọn bá ti kó ogun bọ̀dá mi báyìí báyà kò sì tọkàn bẹ kó ò ní jẹ kọ́bọ̀ ń bẹ o kọlọ̀bọ̀ sàmọ̀nà wa wọ́láwọ̀ tààlà alam ilé ló gbé wa dé parí súra ọjọ́ tí lọ ànílé sí ìbéèrè inṣá allah tó bá di lọ́la á bẹ̀rẹ̀ súra almaida ẹni tó bá ní ìbéèrè rẹ̀ akọ́lẹ̀ kan lè mọ́ gbàgbé lọ́la báyá tó náà bá ní alẹ́ dáhùn rẹ̀ wọ́láwọ̀ tààlà alam. a ní ìbéèrè ọ̀dọ́ la inṣá allah àti ẹ̀zọ́ ti tẹ́ mọ́ mo sì fẹ́ ká parí súra ìmọ̀ ìlú bẹ́ẹ̀ dàdó ẹ̀hẹ́n ẹ̀rẹ̀ kọ́lẹ̀ kẹ́lẹ̀ mọ́ gbàgbé inṣá allah kọ́lọ̀ sàmọ̀nà wa wọ́láwọ̀ tààlà اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا